àrọ́bá o. bàbá ìtàn ìtàn òní lórí àrọ́bá today's story on àrọ́bá. ọlá pàdé ọ̀rẹ́ rẹ̀ ajalijadi ọlá pàdé ọ̀rẹ́ rẹ̀ ajalijadi ẹ̀ ń ti ẹ rí ọlá pàdé èyí sórí èmi ní ìgbàgbọ́ yí pé ìhàyín mi adébíyí pé yóò gbà kọjá. ìwọ ajayi kí ìwọ jiyàn pé ìhàyín kan ni wọn gbà àmọ́ bí wọn bá yẹ kú ó jókòó bá yẹ dí wọn jọ yọ pé mi ń ṣàpèrè wájú. nǹkan tá à mọ orin ẹ̀sùn náà nù tó bá ti di tó ní ti bí iṣan rẹ yóò máa dìde ni iṣó jẹ́ gẹ́gẹ́ bí iyán ni. àjàdí wọn jẹ́ sùn ojú yín lọ ojú yín lọ ojú yín lọ ẹ̀rẹ́ yín ojú yín lọ. Yeah. tí ò sí o. èmi ló dé tẹ́fi dáhùn dúró lọ́nà. ó sì wá ń kọjá lọ ó sì á kí wa kí bá tẹ̀ wá dáṣọ sọ́hùn yóò jáṣọ re kò ní jáṣọ káṣọ ìmọ̀bi tí pàdé ọlọ́jà tàṣíwìn ti papọ̀. ó dábàá mi à ń bọ́ sí ẹni. kọ́ mọ́ ronú o. Ah, ah. ìṣe ni ilégbò àmọ́ ọmọ ìrànwọ́ fún mi o. sọ̀rọ̀ tí n bá ti rántí orúkọ rẹ báyìí bí ìgbà ń bá rántí orúkọ bàálùwà ni. nítòótọ́. kí ló gbẹ bẹ́ẹ̀rẹ̀ máa gbẹ ní ẹ̀wà tí. àyà mi. èmi náà nífẹ̀ẹ́ rẹ púpọ̀. lóòótọ́. Ah, púpọ̀ gan-an. Eh, bí kò bá ń ṣe òrùlé rẹ òjò bá mà ti pa ìfẹ́ mi. àyà mi o àìní nífẹ̀ẹ́ nígbà tí yóò báyìí ọkàn mi sì tutù pèsè. <laughs> Ah, olólùfẹ́ hmm? olólùfẹ́ mi ọ̀wọ́n ọlá pàdé mi. <laughs> ọlá kí ló dé ó mà ṣe é ní ṣe é ọlá pàdé mi. àrọ́bá o. bàbá ìtàn. Hmm, àrọ́bá. ibà o ibà ibà o ibà ibà gúdẹ ibà gúdẹ ìbò wúgùrù bẹ tí ìṣe àwọn olóṣùwù bẹ ìbò ọlọ́ta nílé adó mo mọ̀ túbà o ìbà wẹ́rìn mi lóde ọ̀wọ́ èmi ti pẹ́ bọ́dún fún adó èmi ti gbé tàjú àtàbọ́tà ẹyọ ọ̀rẹ́ nìkan mo kó dání tí mo fi sọmọ aráyé lóore ìbẹ̀yìn ìyá mi ò ṣòro mọ́ ní bíà ìbẹ̀yìn ìyá mi ò mo mọ̀ tí júbà lẹ́nu ẹ̀ mọ́ ṣe jẹ́ òun mi àdáṣe ní ìwú mọ́ ìbá kọ́ ogúdọ̀ òun mọ́ ìbá ní omi tó gbé dóhùn ẹ̀rìn síwájú díẹ̀ ẹ̀ dúró lọ́kọ̀ọ́kọ́ ọbẹ̀ òun ẹ ó yá gbẹ́bọ̀ òun kalẹ̀ bẹ́ẹ̀ òun kó o sì bẹ̀rẹ̀ sí ní fẹnu rẹ súre sí i tó rẹ́ nẹ́nu ẹni báyìí láàfin kọ́ méje àṣẹ o àṣẹ wà ẹ kẹ́bọ̀ òun bí o kẹ́bọ̀ òun dà ẹ̀yin ìyá mi ẹ tí a bá jẹ́ kẹ́bọ̀ òun bí o kẹ́bọ̀ òun dà kẹjọ jádùn ọ̀hún kẹlẹlẹ. ìsìnkú ọ̀hún o. kò ní fín bẹ́ẹ̀ sì ni kò ní gbà. ẹ̀yin ìsìnkú ọ̀hún ẹ kí ló dé ẹ wọ́n ní awo kan ìṣòbéèrè àmọ́ gbogbo béèrè béèrè ọ̀rọ̀ ló fẹ́ di rẹ̀ gbọ́ kí lóhun tó ṣe fún ọ gangan. Awo, arábìnrin yóò ṣẹ̀mí ọkọ rẹ̀ gangan ló ṣẹ̀mí wọ́n sì dá sẹ̀ríà fún. ẹ̀yin wàá làwọn mi gbọgbọ bó bá ti rí ẹ tó rán ní ẹ̀là lọ̀rọ̀ bá àbá là kìntì obìnrin bá jókòó bá ìṣe ní lasọ da bẹ́ẹ̀ ẹ̀yin bá àbá la bẹ̀pẹ̀ ìbẹ́pẹ̀ ò ṣe jẹ́ lódìndín làwọn mi òun ni bàtàkì ló ti fẹ́. àwo ṣebí ní ọjọ́ kan ni. wọ́n sọ ẹ́ di abara méjì ayé tòun tọ̀hún. Ah. èèpọ̀ lóòótọ́ ẹ̀yìn àmọ́ wá dákun wá jẹ́kùrẹ́ àwọn olùgbẹ́bẹ́ ẹ̀yìn bàbá torí gba alẹ́ ta lọ rè fọ́toko bí gbalẹ́ ò bá wá gbé ni mọ́kọ́ mọ̀ pé tó kó lókùn tí ó gbé ni ẹ̀ jèbùrẹ́ jèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ jèbùrẹ́ báwọn ìyá mi ti jẹ́ ló tún fẹ́ dákun kó owó tọrọ ta nílé adó kó owó tàwọn èrìn mi lóde ọ̀wọ̀ dákun. àwo n ò ní gbẹ̀bẹ̀. Ah, irọ́ irọ́. kó tó pọ̀ lé olúfẹ́ òun ojoojúmọ́ ní fíìmù pọ́ ìsìnkú àwọn òṣìṣẹ́ ìtàn. àròbá. àròbá. Hmm. Àròbá. ìfẹ́ tí mo ní ọlọ́run ní ìgbà lọ́kọ̀ ṣeré kankan rẹ balẹ̀ o mi ò ní fi ọ́ sílẹ̀ nígbà kan. lápàdé lápàdé hmm. olóbì òrìdí gbakọ o ẹ lẹ́nu sì ní sunlẹ̀ kí ló fi ṣọmọ mi ọlápàdé lápàdé tí nǹkan bá ṣọmọ mi yìí nígbà fún ẹ ohun tí màá fojú ẹ rí ohun tí màá fojú ẹ rí ara ẹ á kọ́. ẹ ṣe sùúrù gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sẹ́wà kẹ́mi náà ó tojú sèmi náà kẹ́ ẹ sì bá wò lélédùn àbá ń bẹ lókè gbogbo ohun tó wà ní káwọ́ mi ó rí dájú pé ara rẹ̀ yá. ó fi mí lọ́kàn balẹ̀. bẹ́ẹ̀ ni. ẹsẹ̀ àrùn ìyá mi nígbà bá máa di ìròyìn ọ̀la wọ́n mú rímọ̀ ẹ bí. lápàdé kò fi mí lọ́kàn balẹ̀. bẹ́ẹ̀ ni ìyá mi. ọ̀rọ̀ àkẹ́mi pẹ̀lú ọkọ mi. pẹ̀lú ọkọ mi. pẹ̀lú ọkọ mi. pẹ̀lú ọkọ mi. Ah, báńjì bí o ṣe ìlú ìdá isi máa fi léyìí ṣe. ẹ ó ní wàá pọ̀. Ah, iṣẹ́ ò dá àbí ege. o báyìí. bára iṣẹ́ òjọ́ kó o bá tún wí bá kí n bá kí n bá bù ẹ̀ lẹ́sẹ̀yìn màá ya ẹ ni ṣé iye ọmọ mú wálé tèmi rè láéláé mi kò gbà o èmi kò fẹ́ dídì ní láyà o. ìyá mi nífẹ̀ẹ́ rẹ̀. ṣọ́ ara kí kò ní kí n bá mú ẹ kí n bá bù ẹ ìyá mi. kí n bá bù ẹ kọ. ìyá mi dàgbò ìyá mi. ẹ wá kẹ́kẹ́ ẹ fẹ́ra bá yẹn ìwọ ìlú fẹ́ ọgbọ́n. asukun sí mú fi kún pamọ́ ọ̀rọ̀ yìí yóò di ìtàn lọ́jọ́ kan bọ́mọdé ó bàtàn àmà. ọ̀rẹ́ wa o ìgbà olóbẹ̀ sí ni wo ni warapa ń lé ẹ àtológun ooru. ọ̀rẹ́ wa ti dológun èbó ti di dókítà. ṣé tó gbéṣẹ́ gbẹ̀yìn nágbára ju o ẹmu lọ ń tà wọ́n ti mú yó fún ara rẹ̀. ó dà àgbówúyà àgbówó ọmọ o ẹbú ṣe ń dànù ó tún kó ó ń dànù ó ń kó. àgbówúyà àgbówó ọmọ o. pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wọ yín o. tó bá dànù kó yà tún kó. wọ́n bá yóò wí wọ́n bá wọ̀ ọ́ sọ. ẹ̀ẹ́dínlẹ́ láyọ̀ ọlọ́run ti tìhun sí ọdá padà ó máa gbá yín. tí ń bẹ lára yín. ó kò ní kú ọ̀nà bíi èéfín. ọkùnrin bá yín ó ti wà wọ́n.

Ma'am. Yan. Yes. Ah. Àlàáfíà ni. Bẹ́ẹ̀ni. Ẹ ẹ ǹlẹ́ o. Ẹ rọra o. Hmm. Ó ti ẹ̀dá ìrìn báyìí. Ẹ àlejò yìí mo wá ìpayà. Ìyá mi. Ìyá mi, níbo ti fún fún tẹ́lẹ̀ kí n ti lẹ́yìn tí mo fẹ́ fẹ́? mi ni ìyàwó mi. Hmm. Láyé. e ṣe lémi o máa mú dìdìrìn dàtọ́ dàtọ́ wá ṣe lé máa kò fẹ́ o. ìyá mi ohun tó wù mí nù. ṣé okòrin kó náà ó níwà tútù gbogbo wọn gbogbo wọn ọkùnrin wá lára obìnrin rẹ̀ wà lára rẹ̀ ó pọ̀ òkè òfẹ́ lè sì máa rọ́mọ ẹlẹ́sẹ̀ máa kò tó okòwò wájú okòwò ẹ̀yìn ẹ̀ náà yìí bàbá yìí wọ́n máa fẹ́ mi fún bàbá rẹ ọkọ bàbá rẹ kò ṣe wàhálà báyìí kẹ ẹ ṣe wàhálà fáwọn òbí mi báyìí. ìyá wa hmm. èmi rò pé ti bá mi bá sọ̀rọ̀ ni. aya mi mi kò fọkàn balẹ̀. ìyá mi ìyá mi hmm? eléyìí tẹ ń wá ẹ ń lè fẹ́ ẹ wá kẹ́mi níyàwó mi bó ti jẹ́ nù. èmi kò gbà o. ọlọ́gbọ́n ayé ò lè tó mí kókó olùmọ̀ràn kan kò lè ká iye ìyanrìn etí òkun eégún olóhùn òròdéjó ọ̀rẹ́ ló lóhùn òrèdégún ọ̀fọ̀ títọ́ sí gbẹ̀gìrì. kẹlẹ́kọ̀ọ́ kó kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́wọ́. ẹ kúlẹ̀ yára ìyá mi. Ah, ọkọ mi káàbọ̀. ẹ kú iṣẹ́. Ah, báyìí sí látàárọ̀. ẹ kú iṣẹ́ náà. ó <laughs> oh, wà kí ló pé a máa sọ̀rọ̀ kan ló bá dọ̀jọ́ rọ̀. Oh. ìyá mi hmm? ṣe rí níbi ọdún mélòó kan sẹ́yìn èmi àti ọ̀rẹ́ mi ẹ̀jẹ̀ àìsàn a lọ sọ́nà ọ̀kájọ́lá. Eh, èmi àtọ̀rẹ́ mi àjàdí a fi pábọ́ ọmọbìnrin kan lò ó wá já sí kú eh! ìyá mi. ìyá mi ah! ìyá mi ìyá ah, mi. Ah, báyìí tó ń ṣe mí báyìí kókó jẹ wí mi. ẹ̀rù ní ń bà mí ìyá mi. ẹlẹ́dà mi. rabaraba eh! ó fẹ́ bẹ ó fẹ́ lẹ̀ mí mi lọ àwárí ìbá babaláwo wọ́n ní agbẹ́bọ. ẹbọ òun ni ẹwà kẹ́mi bá mi gbé òun ló dà lé lórí òun mi o. igun mi ní kú ni o. ayé mi o nǹkan báyìí kàmbàkàmbà báyìí ṣẹlẹ̀ kó o kò wí mi. ìyá mi ẹ̀rù ní bà ah! mí ẹ̀rù ní bà mí ìyá mi. ká má ṣe lẹ́sẹ̀ sórí wọn má ṣe lẹ́sẹ̀ eh. ọkàn rẹ̀ balẹ̀ o lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ lẹ́sẹ̀ pásítọ̀ kan kò ti dé sílùú lẹ́sẹ̀ wọ́n ṣe gbé délé ẹ̀ ṣe Yorùbá o. Eh? àmọ́ ọlọ́run fún ní iṣẹ́ yẹn ṣe ní pé kó bá wí báyìí ọlọ́run ṣiṣẹ́ látara rẹ o látẹnu ẹ̀ kó bá sọ̀rọ̀ báyìí ah iṣẹ́ ò máa ròpò bá ẹ sùn nínú ilé. ẹ ìyá mi ohun tí bá ti yàkùn ẹ̀ ti fẹ́ mu ẹ já lọ bẹ. ó ṣe láyé oṣù bá fún mi ní fìlà á fi gborí ńlá ní gbogbo ohun ìṣẹ̀lẹ̀ kó o dẹ wí mí ọdọ bá ìdá máa lọ lẹ́sẹ̀ yìí ṣé ti Ah àrọ́bá. Hmm. àrọ́bá. pẹ̀lú ẹwà kéwì. ìyá wa ṣé nígbà gbogbo ibi tẹ́ ẹ mú wa wá ọmọ mi yóò gbádùn ṣá. àkó o ní sùúrù ọ̀dọ̀ bá tọ̀ra wá ṣé ẹni wọn mi yóò gbádùn ṣá. fọkàn rẹ balẹ̀. èmi ọmọ jésù yín o. pásítọ̀ yìí máa ṣe dáadáa kó jẹ́ kó fara balẹ̀. èmi ọmọ jésù yín o. káàbọ̀ ẹ ṣé o. wá wá àwa àwa àwa àwa. a kò bẹ̀rù. ó rẹ̀ nì ó rẹ̀ nì ìyàwó mi ó rẹ̀ díẹ̀. àmì jésù. àmì o. orúkọ jésù. àmì. ní agbára ẹ̀jẹ̀ jésù orúkọ ọlọ́run alágbára bàbá ẹ̀mí mọ́ ìjà wọn. àmì jésù. ọmọ ọmọ rẹ kúlẹ̀ wọn tó ẹ̀mí mọ́ ìjà wọn tó. tó bá jẹ́ tí ẹ ṣe olúwa dárí ẹ̀ṣẹ̀ wọn jù ẹ dárí ẹ̀ṣẹ̀ wọn jù bàbá ẹ dárí ẹ̀ṣẹ̀ wọn jù. àmì jésù. jésù Ami, Ami, Ami, jésù. ìyá ìyá wa bá ṣe ń gbàdúrà lọ amúlòdì ọkùnrin wa amúlòdì pé wọ́n ṣe àṣemáṣe tó bẹ́ẹ̀ tí wọ́n fi pé arábìnrin bẹ́ẹ̀ ni ẹ̀rọ ìgbà ìmọ̀ yìí. bá ti sàn tọ́jú ètò wa nípa tẹ́yìn ti gbàgbé wípé tá a bá ń bá àwọn ọmọ fìdí lọ́dọ̀ sátánà sátánà fi gba mẹ́wàá padà lọ́wọ́ ìgbà ìmọ̀ ni. kì sí ìgbà ìmọ̀ n kò wí ẹ náà. ìyá wa ìyá wa ẹ má jẹ́ ní láì yín o tẹ́ bá tọmọ ire orí sọmọ mi ti dàkúdà báyìí o. àti kò jẹ́ wá sí ìgbọ̀ngàn ó ṣe ti olóògbé ọjọ́ mẹ́ta nínú ọ̀rọ̀ tó ń bọ̀ iṣẹ́ rẹ̀ ṣe é pátọ̀ ẹ ṣe pátọ̀ ẹ ṣe wù olúwa. omi lásán lásán lélẹ́yìí. yàwá ṣé ká ẹ Jésù. ó dá o ó dá o. Jésù ra wá sọ́dọ̀ rẹ̀. Hey,

lórúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù olúwa alágbára ọba tó pọ̀ nínú àdàbà ìyá wọn sùn ọba owó ìyá wọn sùn nítorí nígbà tí kó gbẹ àyà yóò pa àwọn àlejò wọn fi ìbẹ̀rù wọn tó sájáde kúrò fún tọ́lọ́ gbogbo àlejò káàkiri ló lè wà nù àgbà arábìnrin mo pa láṣẹ ní orúkọ jésù ní násàrẹ́tì báyà máa jáde máa jáde ẹyà jáde àmín Jésù àmín jáde àmín ní orúkọ Jésù jáde àmín ẹ bá mi ṣe àlàbà àlàbà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Bàtò ṣé o ṣé o ṣé o ṣé o aleluya o aleluya o aleluya olúwa o ṣé. Ìtàn tí ó ń bọ̀ lórí àrọ́bá next story on àrọ́bá. lélẹ̀. kí lélẹ̀ yìí ah, èmi ló fi ṣe. ẹ kúlé. àbọ̀fọ́ ra kan. ẹ kúlé mọ̀. Ah, káàbọ̀ ọkọ mi. palatable fried rice tèmi ṣe. Ah, bọ́lájí mo mọ oúnjẹ tíyàwó rẹ̀ ṣe. káró ló ṣe ń jẹ yìí. Eh, jẹ́wọ́. ó dùn lẹ́nu rẹ. Ah. mami èèyàn bá jẹrù oúnjẹ báyìí èèyàn díjú pọ̀ èèyàn pajúmọ́ báyìí èèyàn máa jẹ. èèyàn máa ń bẹ ẹnu jẹ. èèyàn tu ẹnu ká èèyàn tu ẹnu ká báyìí èèyàn máa jẹ ó dágán. bí ìgbà téèyàn máa gbọ́ bí èèyàn ti máa jẹ́nu mọ́ mi bá ti máa jẹ́nu ò mọ́ mi oúnjẹ òun dáa pọ̀ ó ṣàǹfààní fara kí lórúkọ oúnjẹ yìí náà. palatable fried rice mo specially ṣe fún wọn ni. Hmm. èmi ní sọ. <coughs> palatable fried palatable fried rice. bulate. Hmm, bá ti máa pè ní oúnjẹ òun dáa gan mọ́ mi. ìyá yìí ń bẹ ń kalẹ̀ mọ̀ bọ̀. Ah, Bọ́lájì. Abọ́lájì mi mi ti da hmm. Abọ́lájì ọmọ bá da fún ẹ mi ò ní fi ẹ ṣàwà tí ó ti jù mí lọ yìí. ìyàwó rẹ̀ náà ni. <laughs> Marvel Èkó ọ̀rọ̀ tẹ́ ẹ ṣe lẹ́kọ̀ọ́ tí ó gbẹ̀yìn tó fi dá yín padà wá sábúlé lẹ́sùn ra wọlé yìí o. ó ti àpò kí ló dé. kò sí nǹkan ìyá bọ́lájí kú oríire o. ẹgbẹ́ mi báyìí o. bọ́lájí you are a good son bọ́lájí who are my names kí ni orúkọ rẹ̀. karo lórúkọ ẹ̀. Caroline. Caroline kọ. Caro Caro Caro. Caro oh, oh Carolines come greet your elderless sister ìyá ọkọ ẹ. ìyá àgbà. mọ́kele ó bàjẹ́. ouch ah, ah. this is nasty. Ah, ìyá àgbà ètè gba báyìí ó ń kí ni nà. ṣòro ayé rẹ lóde. kí ni ìtumọ̀. you are very bad ó lo rude ó lo wà rude. ẹ kí ni ìtumọ̀ ẹ bàbá. okuru. àròbá ṣe bóun ní bàbá ìtàn bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ àbá. àròbá àròbá àrọ́bá ni bàbá tán àrọ́bá ni bàbá tán bọ́mọdé ò bá tàn ó yẹ kó bá àrọ́bá àrọ́bá ni bàbá tán àrọ́bá àrọ́bá àrọ́bá ni bàbá tán àrọ́bá ni bàbá tán bọ́mọdé ó pàtàn ó yẹ kó bá rọ́bà àrọ́bà ní bàbá tán rọ́bà rọ́bà rọ́bà rọ́bà àrọ́bà rọ́bà rọ́bà rọ́bà àrọ́bà rọ́bà rọ́bà rọ́bà. ṣẹ̀mí bíyẹ́ lógún ọ̀rẹ́ bọ́mọdé bá gúnyán alẹ́ àgbà fìtàn balẹ̀ o torí ẹnu àgbà ṣàlóbì tí ń gbó ohun tọmọdé gùn jìnnà gàwó ìjókòó làgbà tí máa rí o àrán bá nìtàn o ìtàn làrán tó bá ti yegun ó ti yọ ọrẹ nìyẹn àrán ni ní bàbá tán rọba rọba bàbá ìtàn rọba rọba bàbá ìtàn rọ́bà rọ́bà rọ́bà rọ́bà rọ́bà rọ́bà rọ́bà rọ́bà.